kárí ìdílé látọ̀dọ̀ àwọn tí wọ́n ní àwùjọ tàbí tẹ́ǹsì àkóso àwùjọ náà wípé ìpèpè yìí ọfẹ́ bà àwùjọ jẹ́ ni. Gbogbo ìgbà tí wọ́n bá ti bọ́ aṣọ ìjáàbù kúrò lára obìnrin, wọ́n ń pèpè lọ síbi pàṣáàdù wà pàṣáàdù rìjà. Wọ́n fẹ́ bà obìnrin náà jẹ́, wọ́n fẹ́ sọ di ẹranko. wọ́n sì fẹ́ sọ ọkùnrin náà di oníbàjẹ́ nítorí wípé ijab òun nìrànlọ́wọ́ fún ọkùnrin látara obìnrin nítorí bọ́lọ́n subhanahu wa ta'ala bó ṣe dá obìnrin ọ dá wọn ní ọ̀ṣọ́ nínú ọkàn ọkùnrin gbogbo ìgbà tí ó sí tá a fi ń bùjẹ mọ́ nǹkan yìí nínú ọkàn ọkùnrin ohun tí ó máa gbilẹ̀ láwùjọ òun nìwà bàjẹ́ ohun tí ń jẹ́ ọmọlúàbí lára obìnrin yóò di ohun àtẹ̀mẹ́rẹ̀ nígbà tí ọba sì ìjáàbù mọ́ torí eléyìí lẹ̀sìn gángan fi wá lẹ̀sìn fi pàtàkì nínú ohun tí ń polongo ìjáàbùjù láyé ẹ̀sìn ni. Gbogbo ọ̀rẹ́ ẹ̀sìn èyí tó ti sánmọ̀ wá, Yahudiya ni, Nasraniya ni, Al-Ìsìlámù ni, gbogbo ọ̀ràn táwọn pè lẹ́sìn tó tòkè ọ̀run wá. Kò sí kankan tí ó pèsè fún ìjà. Kò sí kankan tí ó pàtàkì ìjà. nínú sẹ̀mí ayé ọmọnìyàn nítorí pé nínú tí ẹ̀sìn wa máa ń dààbò bò nílé ayé wa ní èrèj ọwọ́ dààbò bò ti ń jọmọlúàbí lára ọmọnìyàn ọ̀gá ti ń jọmọlúàbí ọmọnìyàn òun nìpamọ́ rẹ̀ lọ́kùnrin ni tàbí lóbìnrin gbogbo ọgbà sípamọ́ tàbí owó ọmọnìyàn ọ̀bá ní ìbùjẹ mọ́ ohun tí ojú lè rí tójú lè má fẹ́ kú òun bẹ́ẹ̀ tí ọ̀bá ní ìfi àgbòbò pàápàá jùlọ lára obìnrin ohun tí ó máa ṣẹlẹ̀ nírú àwùjọ bẹ́ẹ̀ òun ni kí wọ́n máa ṣẹ̀ṣẹ̀mí ayé ẹranko wọ́n máa ṣẹ̀mí gẹ́gẹ́ bí ẹranko ibikíbi tí wọ́n bá ti bára wọn pàdé òun náà lẹ̀mí ó ti sọ fún wọn pé mọ́gùn mọ́jì ó gbé e lọ bẹ́ẹ̀ toró ti fi hàn ohun tó ti fi hàn ọ́ mọ́jì ó gbé e lọ yẹ̀wò bóò ló ṣe rí ṣùgbọ́n ohun tí ojú ọ̀bá rí ọkàn ò ní lọ́bẹ̀ ohun tójú tí ọ̀bá rí ọkàn ò ní lọ́bẹ̀ ṣùgbọ́n tójú bá ti rí ọkọ̀ ọlọ́bẹ̀. ìjọmọlúàbí kálukú wa lẹ̀sìn fẹ́ dáàbò bò tóbi ní kóbìnrin kó lọ yá kó bo gbogbo ohun tí ọkàn ọkùnrin lè máa lọ ọbẹ̀ lára rẹ̀ fàṣọbò kọ́mọ́sẹ́ni tí yóò bùkátà sí ju ẹni tó bá jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀. fífi ọ́ hàn gẹ́gẹ́ bí ọmọnìyàn pé èé sẹranko gbogbo ẹni tó bá rìn tí ń lọ náà ni ó wò wípé ọyẹ ń rọlù kí n lè mọ tí ń tí ń bẹ́ẹ̀ mọ fẹ́ mọ ọyẹ ń rọlù ọyẹ ń fàyà gbá ọyẹ ń lọ dènà dé kan gẹ́gẹ́ bí ṣe ń lọ láwùjọ wa èyí àyìnlákàkún òfin ẹ̀sìn àyìntẹ̀lé tọ́lọ́n subhanahu wa ta'ala tó béèrè lọ́wọ́ wa láti dáàbò bo ìjọmọlúàbí wa. ẹ̀sìn wa dáàbò bo ìjọmọlúàbí ọmọnìyàn látara hijab nítorí wa kọ́ mọ́ bàjẹ́ àyìntẹ̀ranko ọmọlúàbí kọ́ lẹni tí wọ́n kàn fọwọ́ kọ́ tí wọ́n mú wọlé. tàbí tí wọ́n mú tí wọ́n rún mẹ́gbẹ́ ògiri lẹ́yìn sẹ́ran ọmọlúwàbí òun kọ́ lẹni tí ó máa rìn kàtìyẹ́tìn àríyá sáàmà wo ni wo ẹni tó wọṣọ ṣùgbọ́n lábẹ́ ìwọṣọ ẹ̀ a máa rí wípé ìhòòhò lọ́wà kàtìyẹ́tìn àríyá kì í sọ ọmọlúwàbí èèyàn òun ni yóò kóhun wọṣọ láti máa wò pé ìhòòhò lọ́wà nítorí gbogbo tó lóun pa sọ́bò òun là ń rí irú sẹ̀mí yìí òun làwọn tí wọ́n ń pe ìpè síjáàbù lórí wọn òun ni wọ́n fẹ́ ká máa ṣe ìsẹ̀mí ẹni tí ò ní ìbùjẹ mọ́ ìsẹ̀mí ẹni tí ò lọ́wọ́ lára. bọ́lọ́wọ́n ọ̀bá dáyàn lẹ́rọ̀kọ tán tó ti kàkọ́ lẹ̀ wípé ibi tí ọba já òun ni pé iná ọlọ́run ìrì ẹranko náà ni wọ́n máa ń gbé aṣọ ọ̀wọ̀wọ̀ òun ni wọ́n máa ń gbé e ṣe. òun láti rẹ́ni tí ó lo ìjà láti máa ba níbi tí ọ̀dà. ìjọ yàn pé a rí a rí ní títorí wípé méjèèjì lọ́lọ́run dá ọ̀dà dáadáa ọ̀dà ìdá lábẹ́ dáadáa a máa ra ìdá. lábẹ́ ń tá a lè rò wípé kódà a lè rí dáadáa. méjèèjì lọ́lọ́run dá lábẹ́ ń tọ́ dá a lè rí tí ọ̀dá a lè rí lábẹ́ ẹni tó lo ìjáàb kọ́ máa hùwà bí ẹranko. ọ̀rọ̀rùn kárẹ́ni tí ò lo ìjáàb kárí àṣẹ́kù bọ ìjọmọlúàbí lára rẹ̀ ṣùgbọ́n kò sọ́dọ̀ ọmọlúàbí. nítorí àwòrán tá à ń wò kèé sàwòrán ọmọlúwàbí. kí ni wọ́n fi ń dààmú bo ọ̀rọ̀ wọn wọ́n ní mélòó mélòó lẹni tó wọ̀ jáàbù tá à ń bá nínú ṣe sí tẹ́ni tí ọ̀wọ̀ jáàbù ti jẹ gánda ti jẹ lọ. eléwọ́n ò túmọ̀ sí ká wá bọ́ ìjáàbù kúrò lára ká sọ wípé ọkàn nìkan òun nìkan ni kíjáàbù ọ wà. gbogbo ìjáàbù ti ń bẹ lọ́kàn tí ọba ti sí ní ara ìjáàbù ọkàn kò lè ríbi jókòó kò lè ríbi jókòó nígbà tí ọba ti sí lára torí wò tí wọ́n wu ẹni tó lóhùn ní ìjáàbù lọ́kàn tí ò ní lára ìwú ẹni tí ẹ̀ kankan ò lè ríran rẹ èyí tá a rí ní láti gbà pé ìjáàbù ń bẹ ní ọkàn ìjáàbù ara ló lè gbé láti gbà pé o ti gbé jáàbù ọkàn o lè gbé ọkàn kó o fi hàn wá ọ̀sọ́nà tá a lè gbà mà o ọkàn. ó dìgbà tí bá fi tó ṣe déédéé ìmúra lọ tó o bá wá wọ́n máa wọ́n ó níwò wípé bí ẹni tó kọ hòtẹ́ẹ̀lì sí nǹkan ọgbọ́kọ̀ kata ọwọ́ gbé hòtẹ́ẹ̀lì lé lórí tàbí báyìí mi ẹ wá rà mí ẹnìkan wá kówó débẹ̀ ta ló ní mọ́tò mo fẹ́ rà á ẹnìkan wá jáde pé òun kàn gbé hòtẹ́ẹ̀lì sí ni owó ọ̀tá wọ́n sọ pé wèrè jọ ọ ọ̀gbánù. Nígbà ọmọ pọ̀ ò ní ta ọkọ̀. Kí ló gbé pàṣẹ́lì lé lórí sí? Nígbà ọmọ pé gbogbo tí a bá fi lọ, o ò ní gbà. Kí ló rí òwò sí? Àwọn tó fẹ́ jọ tí wọ́n èlò jáàbù, gbogbo tó bá wù yẹn wá fi mí ṣe ni. Òun ni túmọ̀ àìlò jáàbù wọn. Ara mi gba gbogbo aburú, òun ni túmọ̀ káwọn sọ, ká má dà kábò. ẹbí lọ̀mí ńgbà òun ni túmọ̀ kéèyàn jáde láì lò Bí bá wá fi lọ ọgbà, wọ́n sọ fún wípé àdírẹ́sì tí ọ̀fi òkè kò bá ń bẹ́nu mu. Àní mo fi sáàmù lọ. Ọkọ̀ nọ́mbà tírì kan ibẹ̀ ni ló ti kọ̀wé. fẹ́ tẹ̀sí ọkọ̀ tírì kiri. ọ̀tọ̀ ní tá a bá ń bẹ̀ tí ọmọ pé ó fi lẹ́tẹ̀ẹ́ ṣòfò. ó túmọ̀ sí wípé ìjáàbù ti tara òun àti tẹ̀mí méjèèjì là ń retí lọ́dọ̀ al-mar'atu al-muslima. gbogbo ẹni tá a bá pè ní mùsùlùmá nítorí Ọlọ́hun subhanahu wa ta'ala ó gbógun ti tabarruj. wọ̀túfù kéèyàn ọmọ rìn niri ẹran kọ́mọ rìn kóbìnrin ọmọ rìn nírìn ajá kọ́mọ ni fi po bo ara rẹ̀. wọ́n gbà wípé ìṣe yìí ìṣesí kan ní eléyìí tó tún máa pèpè lọ síbi àtú lórí ọmọnìyàn ọmọ rí ìjókòó mọ́ ó ní òbí rí ìjókòó mọ́ lónìí wọ́n ti bá débi omi àti ọlọ́run lórí ọmọnìyàn òun náà ni wípé mo dá yín àtiwájẹ̀n akọ abo lìtẹ́sùkùnú kẹ́ ẹ lè máa fẹ́ra yín kẹ́ lè máa fàyàbalẹ̀. nínú ara yín. Ẹ fẹ́ra yín, ṣe fẹ́. Kèé ṣe wípé njọ́ ọba fẹ́ gbọ́ adùn ara yìí, kọ́ ọkàrin lọ wérewère, kó o sì lọ wérewère náà sí rìn kiri, kó sì gbọ́ Gbogbo tí pẹ̀ bá ń pèpè lọ síbi kọ́mọ́sì jáàbù mọ́, wọ́n fẹ́ pa àgbékalẹ̀ Ọlọ́run tó fi ṣàpọ́nlé ìgbésí ayé ọmọnìyàn. sáàbí yàtọ̀ sẹ́nàkó wọ́n fẹ́ parẹ́. yóò kéré láwùjọ tí wọn bá ti ní ìjáàbù báyìí tí wọ́n ti máa fẹ́ra wọn níṣu lọ́lọ́kà. yọ wọn gbogbo àwùjọ eléyìí ni kí àwọn tí wọ́n ń pè pé ìjíjáàbù ló ń rí ọmọ èèyàn tí wọ́n gbọ́yé ìpè ìsọmọnìyàn dẹ́ránkó òun ní bàbá wa ráwọn kan tí wọ́n ń jà á fún lónìí kìí ṣe dìkìdẹ́ẹ̀sì ni wọ́n ń jà á fún wọ́n ń jà á fún ìpìlẹ̀ ọmọnìyàn wọ́n ń jà á fún ìpìlẹ̀ ìpìlẹ̀ ọmọnìyàn tí wọ́n fi ọ́ bàjẹ́ ìpìlẹ̀ wa òun náà ni kápẹ́ra wa ní sùlọ́kà gbogbo ìgbà tí ọba ti sí ìjáàbù mọ́ kò ní sí ìfẹ́ ni ní sùlọ́kà mọ́ ibi ọba ti wù kálukú náà ni yóò ti máa múra wọn. osile sí lè sáláì mọ́sẹ̀lẹ̀ ẹgẹ́ bí ọ̀rọ̀ mi tí mo sọ ṣáájú tí mo sọ ṣáájú wípé fi láròjàre níwájú ọlọ́run pé ńgbà táwọn kan fẹ́ balẹ̀ rẹ jẹ́ ipa táwa náà kó láti fi túlẹ̀ sílẹ̀. èyí tá à ń jà fún tá ọ̀sẹ̀lẹ̀ òní ọ̀sẹ̀lẹ̀ kẹ́yìn lórí ayé. àdébìtì ọlọ́run ní jẹ́ kíni àtẹ̀yìn ọjẹ́rin sẹ́ẹ̀ni. Ibi pé ànábì ní tó bá di kẹyìn ayé, ọkùnrin àtobìnrin ó máa múra wọn gùn fún wákàtí tọ̀lì. Láàrin ọ̀nà, bí wọ́n bá wá sí ìjáàbù kó lórí èèyàn, kó ni wọ́n ṣe bàjẹ́ bẹ̀. Ibi tí wọ́n ń bá a lọ́nu, ó irinṣẹ́ èṣù làwọn yẹn. Irinṣẹ́ ṣẹ́tàn tọ́lọ́hún lò láti fi bà ilẹ̀ jẹ́ irinṣẹ́ ṣètọ́nù ni láti fi balẹ̀ jẹ́ ọsọdún ọ̀ràn yẹn fún wa káwọn ohun ṣe tiwa gẹ́gẹ́ bí etí àlùwùmọ̀ Islam tọ́lá òfin tù wá sí wàsàtàn tó fi wá sí àárín gbogbo. nítorí tọ́lá òfin ṣe wá ní khayral umam níjọ tó lóore jù nínú gbogbo ọjọ́. Islam ni nínú tọ́lọ́hún fi ṣe wá bẹ́ẹ̀ o lè ń tàn ṣe ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar. a máa fi dáadáa káwọn èèyàn bó tilẹ̀ jẹ́ pé ibi àyídá òun náà yọ yọrí. ibẹ̀ ni ó parí sí ibi àyídá ibi aburú. tá a ń lónìí báyìí oríire gbogbo ẹnì kọ̀ọ̀kan tọ́lọ́hún kádàrá tó lórí ara rẹ̀. àsìkò kan bọ̀ tí ò ní sí mọ́. Ethiopia tí ó káyìn nínú ọ̀rọ̀ ẹ̀sìn kò ní kọjá àrùn. Nígbà ọ̀báyá ìrora ọlọ. Níkẹyìn ayé. Ibi táwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí tí wọ́n ń ṣe lọ nìyẹn ìbùkún ní fẹ́ẹ́ nìkọ̀ọ̀kan wa. Bí Kọ́lọ́wọ̀ tàwa nírin iṣẹ́ ṣàìtàn. Tí ń pèpè lọ síbi. Si ìsọ àwọn ọmọnìyàn di ẹranko. Gbogbo ògbè ní bá ń pèpè lọ síbi kọ́mọ́ sí ìjáàbù mọ́. Ìpè tí ń pèpè lọ ilẹ̀ ló máa ṣìyà. Ó ń pa ọmọnìyàn ń lọ síbi pé kọ́mọ́ jẹ́ olùkọ́kànsìn mọ́ kọ́mọ́ jẹ́ lẹ́sẹ̀ lórílẹ̀ ayé. Òun ni gbogbo òpè tí bá ń pèpè lọ síbi sísí ìjáàbù kúrò lórí obìnrin. nítorí pé tọ́wá ti dàbẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣáájú ohun tí ó gbalẹ̀ níkẹyìn ayé èyí sábà fi sọ fún wa ni pé sìnà ni ó pọ̀ láyé pọ̀ láyé bí ọba wa pọ̀ láyé nínú ojúpọ̀nà irinṣẹ́ tí ó jò ó lè pọ̀ òun náà ni àtàbàrò ọmọ wọ́n máa fi wòwò hàn. kí wọ́n rí ntọ́yẹ wọn fi pamọ́ yóò ṣokùnfà kẹ́tì ọ̀pọ̀ láyé kìsìnà ọ̀pọ̀ láyé aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad ó ní àìná ni tẹ́sìlì ó lójú àwọn ọmọnìyàn náà máa ń ṣe sìnà wọ́n sìnà húmọ́ ànàgọ̀ wọ́n sìnà húmọ́ ànàgọ̀. na ojú wa méjèèjì òun ni ká máa tẹjú wo ra wa ọkùnrin wa máa wo obìnrin bọ́ọ̀lù ọ̀sẹ̀ ní wọ́n ń gbó síra. ọkùnrin náà kọ́ máa wo obìnrin obìnrin wa máa wo olọ́lọ́run fi dè wá ló fi fi ẹrẹ ju yín lẹ̀ ẹrẹ ẹni tí rẹ jù wúlò fún lẹni tó lò já obìnrin rẹ ẹ lè rẹjú lẹ̀ fóbìnrin tí ò lò jáàbù bọ́ ọba tún nílẹ̀ lọ́mọ wo gan fìtínà lọ́mọ wò bọ́ ọba láàrin ló ọmọràn kọ́rọ́rùn ẹni tí èèyàn lè lo àyà ẹ̀yin tí ẹ lẹ gbàgbọ́ ẹrẹ́jú yín lẹ̀ òun náà lẹni tó lò jáàbù sẹ́rì onímọ̀ sọ èyí tá à ń jà fún torí pé má la yóò dúra kúkú lò láyò dúra kúkú lò èyí tí gbogbo ayé àwọn tí wọn ọmọ ọlọ́run tí á ń dìde tí wọn ò jókòó sí kò tí ì débi ìdáàbò sí tẹ̀lé àná mẹ́rin tọmọ ìyá wa táwọn táwọn pariwo ẹ̀. máa lámù yóò dúra kùjú lò láyò yóò dúra kùjú lò. ìtọ́wọ̀ tẹ́ ní ọba ọ̀lẹ̀ náà èdè ìṣèlérè jáàbù ṣẹ́yìn. kèrèsè jáàbù tó bá ṣẹ̀rí àìsí mú. ṣùgbọ́n torí wípọ́sá ti ó ti jẹ́ bànújẹ́ fún wọn. láàfin mọ̀ wípé pọ́tẹ́ẹ̀sì ni wọ́n. gbogbo òpè tí bá ń pèpè lọ síbi ilẹ̀ tẹ̀bọ̀rù lọ síbi kí obìnrin kọ́ ju ìjáàbù lẹ̀ kọ́ má lò jáàbù mọ́ ìpè tí ń pèpè lọ síbi máṣíyà. gbogbo òpè tí bá ń pè ní lọ níbi ìjáde ìjáde àyìnbọn kan bàbá rújú ni jàhìlíyà ìpè tó fẹ́ bà wá níwàjẹ́ ọfẹ́ eba ọmọnìyàn ọfẹ́ bà ní ìwà àti ọfẹ́ bàjẹ́ kájẹ́ kí wọ́n mọ̀ wípé ìjà ìtọ́dáàbòbò nínú sẹ̀mí ayé ọmọnìyàn kò ń kódà ọdọ ààbò títí títí ọdọ ààbò wo àìsàn. àwọn àìsàn kan ń bẹ tó jẹ́ wípé lónìí ọ̀tànká tó mú tànká látara títí jáàbù lórí àwọn obìnrin. àrùn tí ayé wà nú ẹ lónìí tí wọn jáde kú tí ń ti wà lára oògùn tẹ wá ti tẹ rí fún ìjáàbù lòun ẹ ìjáàbù ṣẹrì òun lòògùn ẹ torí rasúlù karim sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ fún wa a ti mọ̀ pé gbogbo gbà tíjà àbúbá ti kú lórí obìnrin sẹ́kàrún nípa àṣà ìbàjẹ́ ìwẹ̀ ẹ̀gbin ìwà rúrùn olókùn tí ó gbalẹ̀ ayé kan. ànábì ni lamtẹ́sì àrùlùbá ìṣàkùnbí káwùmí kọ̀tù ẹ níláwọn èèyàn kan tí wọ́n àbàjẹ́ tí yóò gbòde kan láàrin wọn tí wọn ní mọ̀ tó wọn aburú àtà yóò tí ó di tí wọ́n ma fi ìjáde ẹranko polówó ọjà tí mú obìnrin ẹni sọ lórí wọ́n wá gbé polówó ọṣẹ tí mọ́tà kọ́ orúkọ ọṣẹ. ọṣẹ tẹ́lẹ̀ kó mú wọlé tí ó wò tí ó yòrò tán oní wá sí ẹnìkan lẹ̀ pé kí wá mọ́ wọ́n wò bó ṣe wà lé ìwẹ̀ tí ń bọ́ fi kùtùkùtù wọ́n kàn fi ara rẹ̀. wọ́n wà wọ́n wà wọ́n dọ́gbọ́n sí gbogbo àwọ̀ tó wọ́n fi fọ́tò tún ṣe dáadáa wọ́n fi polówó ọṣẹ pé ọṣẹ tí fi ń wẹ̀ o òun ara rẹ̀ ọmọ ọmọ ẹ̀dá báyìí wọ́n bò ó lẹ̀ níwòrò títí sórí ọṣẹ tẹ́nìkan mú wọlé

àdúgbò omi tí wọ́n bá ti ń lò ó tí wọ́n àbà jẹ́ ọ̀gbà jẹ́ ọ̀gbà yé tí ọ̀la yé ń bẹ̀ monkey percent nípa láwùjọ wọn. Òun tá ń sọ fún ayé ni wípé ìjà wìkọ́ọ̀yà ánilẹ̀ àmúra. Ìjà àbùtà ní kóbìnrin ó lò ìdáàbòbò ní fún àìsàn àìsàn tí ayé tí wọ́n lè máa jiyẹ̀ ni wọ́n sì ń jẹ lọ́lọ́nìí. ànábì ni wọn ò ní bọ́ ìjáàbù kó lára obìnrin àfi tí wọn yọ gbilẹ̀ nínú àwùjọ bẹ́ẹ̀ tó bá ti gbilẹ̀ tí wọn ń polongo bàjẹ́ ohun tó kù tẹ́ máa rí fáṣẹfìhìm tọ̀hún àwọn bí àrùn àwọn àrùn àlẹ kan náà la mà nígbà táwọn màmá wọn ọ̀tí ẹ̀dí mẹ̀sìn ṣùgbọ́n wọ́n mọ ọmọlúwàbí wọn mẹ̀sìn ẹ̀sìn èdè àwọn tí wọ́n tó báyìí ṣùgbọ́n wọ́n mọ ọmọlúwàbí ọmọlúwàbí ọmọnìyàn sọ fún wa pé bí wọ́n bá wẹ̀wù wọ́n mú apá rẹ̀ yóò gùn dọ́rùn ọwọ́ wọn àbí ẹ̀kọ́ ni bàbá wa yóò gùn dọ́rùn ọwọ́ wọn yóò sì yóò sì jẹ́ bùbá èmi gbójú mọ́ àwọn màmá bùbá wọn ẹ̀ ṣe wọ́n ì wọ́n rántí ọ̀fẹ́ lórí kẹ̀kẹ́ lórí tí ó dọ́rùn ọwọ́ wọn wọ́n tún wá múrò wọn lọ́mọ kàn wọ́n ní kókósẹ̀ tí wọ́n rò àbíbẹ̀ ìkọ́lẹ̀ ní bàbá wa nígbà ẹ̀sìn òtí ẹ̀ bí ìsọ kẹ̀kẹ́ fún wọn tọmọlúàbí sọ yẹ fún wọn pé tọmọlúàbí iná wá dé wọ́n wọ́ bẹ́ẹ̀ wọ́n fi lé wọ́n tún wá níkà tí wọ́n ń pè ní ìpèlè. àwọn yẹn ó tún fi lé wọ́n tún mú pèlè wọ́n èlé. níjọ́ náà àwọn ọ̀mọ̀jú ibà tí wọ́n dèwé mọ́ngòrò. àbí àtẹwé dókòyàrò wọ́n dùn mọ́ oòrùn wọ́n sì sẹ́wọ́n dáná mọ́ bá bá ti yọ̀ mú ibà ti lọ wọ́n sọ̀ bàdànù torí páwọn náà dáàbòbò jọmọnìyàn wọn wọn ọ̀bọ́jà àgúnlẹ̀ níjọ ẹ ti síjáàbù ẹ wo yóò kọtẹ́ ń pèbà lónìí ẹ wo yé bà tó ti yọjú sí nípa pátọ̀ nípa igbá nípa wo làtà làtà ẹtún ní mi táífọ́ọ̀dù ibà náà ni ànábìlẹ̀ ní bọ́ ìjáàbù lọ́rùn ńlá kọ́ṣà fi yìí mu la ọjà. gbogbo tí wọ́n máa ṣe yín tẹ́ máa pariwo pé irú èwo la tún rí ìyá àrílẹ̀ yìí rí. ànábì ni yóò máa ṣẹlẹ̀ sí. alẹ́ ti làmùtẹ́kùn mọ́tò sí àtìláàfin alábí iná mọ́tà o. láwọn àìsàn tí ò sàwọn tó ti ṣáájú yín lọ yóò máa ṣe yín. Ibnu Májà òun ló sọ eléyìí fún wa. ọ̀dọ̀ wa ẹnì kọ̀ọ̀kan wa bàbá ń sọ̀rọ̀ nípa hijab à ń sọ nípa òfin ní èyí tí gbogbo tọ́lọ̀ subhanahu wa ta'ala dá tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀sìn ni. bàbá wo nígbà tí Islam èdè gẹ̀ẹ́sẹ̀ tẹ́ka nítorí wípé ẹ̀sìn lọ́ọ̀ ni ẹ̀sìn lọ́ọ̀ ẹ sí ọ. ẹni ó sì jáàbù lórí nàfíìsà tó yẹ Fèrèdáùsì àmàtà bọ́ bá sọ wípé òun tó ti òun lọ sọ́ọ̀tì ẹ sí ọ̀rẹ́. Sí ọ̀rẹ́. Torí wípé ń tó olóhùn ọ̀mà. Ọ̀mà tó ń ṣe jẹ́ pé lóòótọ́ di tó lọ sọ́ọ̀tì tàbí Sátidé ọlọ́ọ̀lẹ́ ìpàdé. Sẹ́nìkan tó o ní ó sì ọ yẹ kó o dáwọ́ bojú wípé aláìmọ̀ tó ń ṣe ló ń ṣe. torọ́sì sọ ọlọ́ọ̀ sí tó o gbé lójú òun là ẹ̀sìn pàtàkì jà. ìsìláàmù lẹ́ ń kórira kìí ṣe jà. ìsìláàmù bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ọlọ́run ní kò sí tàbí ṣùgbọ́n ìmọ́lẹ̀ mi ọlọ́run ọmọ tàn. ẹ padà sí ní tí ò ní ba ìjọba ènìyàn yín jẹ́ kí ṣe dáa tẹ́sí ṣe ẹlẹ́gbàgbọ́ gangan tó pèpè sí. yẹ̀wò níyà ó pèpè sí dáa nẹ̀sìràníyà ó pèpè sí dáa. bọ́ọ̀lù ọmọdé mu láíláí ọ̀bọ̀rọ̀ jágun bẹ́ẹ̀. bọ́ọ̀lù ọmọdébù tuntun ọgbọrọ jáàbù bẹ́ẹ̀ kí wá ń jà sí. ẹ jẹ́ wọ́n mọ̀ kí ẹ ń fún ìsìláàmù lẹ́ bá jà. tó bá jẹ́ ni ẹ̀tọ́ wọn gbé wá. bí nu bíbélì. bí ẹ bá sì lẹ́sìn ara ara ẹ̀rí kan lọ́mọ ìyá mi ti wá ní ọ̀rọ̀ yẹn. bí ọba jẹ́ bẹ́ẹ̀ ẹsìn sọ fún agbẹkálùkù ọsẹ tó bá wù ú ẹsìn ẹsìn mi dá ní kí n ṣe òun lọ sọ pé kí n lò já bóòlù ẹsẹ wa ẹsẹ wa sọ pé lọba dàtìkù kan kí n bọ̀. ìtumọ̀ nípa ẹ fẹ́ sọ wípé ẹ̀yin tóbi dúkìrì lọ tó dẹ̀sí lọ́nu kájẹ́lẹ̀ yìí ó yé wọn wípé ìjà ohun tó ti wà láti láéláé ni àwọn obìnrin dùnà nìyí nígbà tí yahudi yàgé sí àyúnà lásìkò tiwọn wọ́n pàtàkì ìjà kódà. àwọn gbọ́ ìjáàbù yẹn débi wípé ayọ̀ jíbùnà wùjù àhúnà déédéé àkànmọ́ aṣọ lébélébé aṣọ sórí alọ́wọ́ ìjáàbù nínú aṣọ lẹ́ẹ̀tọ́ abáwọ̀ wọ́n gbà para ìjáàbù ní kó o múbẹ̀ e. náà fi bo ojú ẹ̀. nígbà ìsìlámù èdè wọ́n ní omume mú mbẹ̀ kó fi bo kíni kó fi bo ojú ẹ̀. ìjáàb àwọn tí wọ́n kọ nǹkan nínú àwọn yunaniyun wọ́n ti kọ nǹkan tó pọ̀ lórí ọ̀rọ̀ ìjáàb baniyalu nínú àwọn tí wọ́n jẹ́ onímímà nínú àwọn yun lọ́wà ó sọ fún wa wípé arábìnrin kan bẹ tá à ń pè ní wẹ́ẹ̀lì tó jẹ́ ìyàwó ọba ìtàkìyà káànà ti sàlùhárù mọ̀tàjàbà bí ó bá jáde òun àtijáàmù ni ó mọ̀ yìí pé aṣọ ọba rí wípé ọ̀yàwó ohun yẹ kó jáde lọ́nà tí ó yàtọ̀ sáwọn obìnrin mìíràn tí ó jẹ ní àpọ́nlé ẹni jáde ó mọ̀ pé wọ́n tó obìnrin ẹlẹ̀ ti tira kiri ẹrú ìyàwó obìnrin rẹ̀. òun júwe obìnrin ẹbí ẹrú tí ọ̀la sùn sí ẹnikẹ́ni ló lè wo ohunkóhun lára ẹ̀ ẹnikẹ́ni ló lè fọwọ́ kọ lọ́rùn ṣùgbọ́n gbogbo ẹni tó pàṣẹ tàbóbìnrin torí ìjà lóhun ẹ̀yẹ tó lò ó òun náà pe àpọ́nlé fúnra rẹ̀ bó ṣe rí láti ìgbà tó ti pẹ́ kí Islam tó dé. nínú ìwé Jó ọ̀rọ̀ ló gbé mi lọ́bẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Islam kan lọ́jẹ̀ mi lógún ṣùgbọ́n nítorí báwọn ti ń lórí àwọn èèyàn nínú kí wọ́n lọ máa bá wọ́n máa tan mọ́ kírísítẹ́nìtì tàbí yahudiya òun láàfin padà sínú ìwé tí wọ́n láwọn gbàgbọ́ bí ẹ lọ wo ìwé yín ìwé yín pàtàkì hijab ọ̀nà inú ìwé yẹn ọ̀nà abramtu ahadan mà ayé ni. ó ní mo ti bójú mi ṣe ìlérí àti májẹ̀mú wípé ní fi wo ohun tí ọ̀dà fàkẹ́fà àrùn ilà àgọ́rà bó o ní ṣe bójú mi wo àwọn obìnrin fa iná nàgọ́rà ilà àgọ́rà baridul fasadi wàtàbí ilẹ̀ làhálùkà. ojú ọ̀nà àbàjẹ́ àti parun. òun ni. tàbá wọn gbógun ti wà bàjẹ́ tẹ́nìkan tún wá ń sí aṣọ lórí owó nìkan tí bàjẹ́ tó borílẹ̀-èdè yìí jẹ́. ìjáde obìnrin ọwọ́ àánú tó borílẹ̀-èdè yìí jẹ́. bẹ́nìkan bá lóhùn wọn jà against corruption ọyọ ọjà ìgéèsì ẹni ó sí ìdáàbò lórí àmọ̀tá tọrọ corrupt. ọfẹ́ pe àwọn èèyàn ọfẹ́ pe ayé lọ síbi kíni síbi ìbàjẹ́ ọkọ̀rọ̀pì ọyọ wọn wọn fà ìtẹ̀kẹ́ ìfẹ́ ní gbogbo ọnà ẹ̀sìn wa yìí ẹ̀sìn tó ń pèpè lọ sí kọ́mọ́sì bàjẹ́ ni tí wọn náà bá fún ẹsẹ̀ kẹsàdín ní àádọ́tẹ̀. nínú ẹ̀wọ̀n ọmọ obìnrin kan sọ̀rọ̀ pé wọ arábìnrin zili sọ̀kalẹ̀ wọ́n jìlì lọ lórí èèpẹ̀ kọ́ fara yí èèpẹ̀ jókòó lórí ilẹ̀ ẹlẹ̀ lórí nítorí wípé àfẹ́kọ́ mọ́rin mùtàrọ́fìà kùsì hijira rọ́ọ̀kì lọ mú ọlọ́ta kó o fi lọ́ta lọ gbódò ọlọ́mọ gbódò ìṣíbì ní kọ́ọ̀bàk nígbà tó fẹ́ ju obìnrin yá ni nítorí pé wọ́n gbà wípé ìjáàb aṣọ àpọ́nlé ni ọwọ́ ń sọ fún wípé ìṣíbì ní kọ́ọ̀bàk ẹlẹ́sẹ̀ ni ó jìyà ẹsẹ̀ rẹ ní kọ́ọ̀bàk ìbòjú tó fi bojú tó fi ń jẹni àpọ́nlé kíkó lójú wa sẹ́mìrì àǹzé sẹ́mìrì àǹzé aṣọ tó fi ń gbálẹ̀ tí ń kalẹ̀ yẹn tá a fi mọ̀ ọ́ lẹ́ni àpọ́nlé fásókè ẹni àbùkù ni ọ yẹ lẹ́ni tí ń lo aṣọ tí ó balẹ̀ tí ó máa kalẹ̀ fásókè wákìsìgbà ànìsàn sísọ lójú ẹ ọ̀yẹ́ lẹ́ni tó yẹ kó fojúgun pamọ́ èyí tọ́pọ̀lọpọ̀ lónìí ti ń sàfihàn ẹ̀. sísọ lójúgun ẹ wábìrì àlànàhárà bódò lọ́mọ àfàmì wa fa inni àǹtàkì mọ̀ ń jẹ́ níyà fún ẹ̀ṣẹ̀ rẹ̀ wàlà àfù àn àhàdì èsì ní sẹ̀dẹ̀ fẹ́ni kankan nínú yín. ó túmọ̀ sí wípé ẹni tí máa ń rìn lẹ́ni tí ó sì aṣọ lójú tí ó ka aṣọ tí ó tí ọmọ wọṣọ tí ó balẹ̀ nú obìnrin tí ó sì sọ lójúkun táwọn arójúkun ẹ̀ ẹni ọtọ́ sí yà ẹni yà tí wọ́n ń jẹ níyà òní máa ń rìn òwò lóbìnrin kiri táwọn rí làjì ara rẹ̀ ṣùgbọ́n gbogbo obìnrin tó jẹ́ ní àpálé ìdásọ́ bolẹ̀ gbàgẹ̀rẹ̀ ni yóò ní dé lẹ́yìn ìdásọ́ bá dé kókósẹ̀ rẹ̀ tán. yóò tún tó tọ́ àtàtọ́ tó ìgbọ́n tí ó tún máa wọlẹ̀. Véèlù táwọn obìnrin Mùsùlùmí lónìí jẹ́ ń yẹ̀yẹ́ ọ nínú ẹ̀sìn jọ. Tí wọ́n sọ fẹ́ lómi inú níwà máa wọ lọ jáde nínú ìwé ìwé jáde mbẹ̀ ní a sì sọ fún rẹ sọ. Tí ò sí ìráyè lọ́dọ̀ Tọ́ bọ́ ọ bá lọ bẹ́ẹ̀ ìlàjì ara ẹ̀ òun ni wọ́n máa rí o sì pọ́lọ́ tún ti káwọn ìyá wa tún ti rọ́gbọ́n mi àfi sọ́ọ̀sì abẹ́ máa fi bàtírí abẹ́ máa fi dípò zẹ́ìlù tí wọn ò fi ní máa rí tó kù lẹ́yìn kókósẹ̀ wa nítorí pé ní gbogbo òwe tá à ń kà nú ẹ̀sìn wa àti ìrìnà sùn jáwra zẹ́ìlù lọ́wà nẹ́sùn sọ́ọ̀sì àárín. nínú pé aṣọ ẹ̀sìn na ẹ̀ náà sun nìkọ́ àbùlárí àtìrí náà sun kọ̀ǹfọ̀sẹ̀ ìbọ̀wọ́. nítorí pé wọ́n mọ̀ pé méjèèjì kò sí tó lè bó òun lẹ̀ sí fi sọ pé ká lo nìkọ́ ká lè mọ̀ ríran nítorí wípé àbùkátà ti pa abẹ́ fọwọ́ mú nǹkan yọ ọ́ hàn wọ́n ní kí lo ìbọ̀wọ́. ṣùgbọ́n sísàlẹ̀ kó o lo ìjáàbù ẹ ọkà kó bu ẹsẹ̀ rẹ. òun la nínú ìwé àwọn ẹ̀sìn ṣáájú yìí lọ sínú àìsáyà náà ẹ bá ń tọ́jọ́ orí kẹta bẹ́ẹ̀ lórí ẹ bá ń lọ ìwé Daniel gan ń tọ́jọ́ ọ̀rọ̀ jáàbù kílẹ̀ wá ń jà sí bẹ́ẹ̀ bá lẹ́yìn mùsùlùmí kiri yóò ní ìwé yín náà pèpè lọ síbi ìjà gbógun ti Islam ẹ̀sìn lè sáré ẹ̀rí ọ̀la àtàkùnṣe ilé ayé yín lórílẹ̀ yìí òun Islam ẹ padà síbi ẹkọ Islam ọlọ́mọsálá ìsànù wa nítorí àsìkò ìjà ọlọ́kùnrin àsìkò mi ó dilé mi ọ̀rọ̀ tẹ̀síwájú mo sì wà lórí ẹ̀sùn máa ń. Ètò àwìn náà ọlọ́wọ́n pa àlùbáríkà sí. O tẹ́nì kọ̀ọ̀kan wọ́n mà. Mú ọlọ́run ti kádàrá tẹ́nì kọ̀ọ̀kan wa ta sí lò yìí máa gbófin tó dé. tó lò gbogbo ara gbélẹ̀ tán tá a bá ń sọ̀rọ̀ hijab tọ́jẹ́ ti ṣẹ̀ríà àtọ́kùnfin ọlọ́mù yóò jẹ sàtìrà gbogbo ara pátá òní yóò bò tẹ́lẹ̀ àyàpọ̀ tọ́lọ́mù fi sọ fún wa àyè ọ̀gbà ẹ̀kẹ́jì yóò jẹ pọ́tpọ́tà yóò ṣe kẹ̀kẹ́ yóò ṣe kẹ̀kẹ́ kìí ṣe jáàbù tó pè fítẹ̀ ó fìtì mi òkè jáàbù ti ẹ̀gbọ́n. olympic kọ́ o yọ jẹ fada ni yọọ yọ fẹ yóò ṣe kẹkẹ wọ kiri rẹ a máa wọ kiri ẹ òun lè jáàbù títẹ̀lé àsìlámù ti wa. bákan náà ìjáàbù tí ọlọ́run pè wá sí ọgbọ́dọ̀ jẹ́rọ̀ kíkan àìfi ìrìnsàsọ tó fẹ́lẹ́ tí wọ́n máa rí ọ lábẹ́ dọ́tà fírèmì kọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ tí wọ́n máa rí ọ lábẹ́ rẹ̀. wàhálà yakuna fi sípàtì mi sípàtì lè máa tẹ̀rù jà ó ti gbọ́dọ̀ rán ní ìrànṣọ àwọn tọkùnrin. ẹlòmíín gbà bá wọ jàlábíà arú jàlábíà ìmáàmù yìí yọ wà wá kéèpù kékeré kan yóò fi ti dánù báyìí jọba béèrè pé òun ti lo jáàmù ọ̀gánra rẹ̀ ọ̀sán rẹ̀ o ẹ̀jẹ̀ àgbọ̀ yìí. Ọgbọdọ jẹ́ ìránṣọ àwọn ọkùnrin aṣọ tó sì fi ránjà bọ̀ gbọ́dọ̀ jẹ́ libaṣu ṣòro aṣọ tí wọ́n máa júwe pé ẹlẹ́ àti máa fi gíléèsì ránjà ó ti wọ libaṣu ṣòro tàbí ọmọ ẹlẹ́ àní àti fi rán ìjà ni Ọgbọdọ etí gbogbo èèyàn tó sí kálukú máa ń lò sọ wípé ọ̀sẹ̀ lé àti ọbẹ̀ kí wọ́n mọ̀ pé ẹlẹ́ àtọ́ dá mà oníjàbù tó ń da tọ́jà sí ọjà lọ́nu. ọgbọ́dọ̀ jẹ́ súrọ́ Rasulu Karimu sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá lo aṣọ tí ẹ fi ń ṣàpèjúwe tí ọba ti gbogbo àwọn èèyàn mú láyé àlùbọ́sà olóòwò sọ́gbà mọ̀tílà yóò máa kí àmà aṣọ yẹpẹrẹ lọ́lọ́run ó fi wọ́ tó bá ti dó àlùkí àmà aṣọ yẹpẹrẹ òun lọ́lọ́run yóò fi wọ́jọ́ àlìkíámà tó máa alihaba fi ìhìnà ara ọlọ́wọ́ wà jùlọ sínú aṣọ pé kọ́ máa jù lágbà ọlọ́run wa. ìjà ọgbọ́dọ̀ jẹ́ sí rọ́ọ̀yì hàtó ètè ọgbọ́dọ̀ wọ̀já àbùdá kó tó wá ó lè máa rùn ó lè máa mọ̀ pé ah, arówó sẹ̀sìn arówó sàdínì mm-hmm. òní ọ wọn sọ ọ sàdínì tẹ́lẹ̀ bọ́ ti sàdínì bó ní nǹkan ti mú wá mo ti rówó sàdínì èyí tó bá lé bẹ̀ ìjà ló fi ń ṣe àdínù èyí ò gbọ́dọ̀ fi òkú olóòórùn ìjáàbù tọ́lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ ọ̀gbọ́dọ̀ lọ́sọ̀ lára ọ̀gbọ́dọ̀ jọ tó ọ̀pọ̀ sọ sí. níjó ní àwọn ìyàwó a máa fi ọgbẹ́ fáwọn tí kó ìjáàbù ọ̀ àbáwọn ṣe tí kó sí ọ̀nà ó ṣe sí ibi papọ̀ ó ṣe sí ibi lẹ́gbẹ̀ẹ́ láyé ṣe máa wọ́n ti wá rántí níjọ́ ibi tẹ́sí yé wọn níjọ́ náà ni ṣùgbọ́n lọ́n ti dé èyí tí wọ́n ń ṣe ní ìṣe tó ń ti kọ́ mọ́ èyí tó bá jáàbù wa ni. tẹ̀sírì tí wọ́n sì dé pa sí. Yẹ́pẹ́ tí wọ́n gan bá wò yóò wù ọ́. Èyí ti kó oníjà mu. Ó ti kó oníjà mu. A gbọ́dọ̀ kọ̀ sọ́. Nítorí kí ìrọ̀ ọ̀sán jẹ́ a gbọ́dọ̀ fi ara wa. tí gbogbo àwọn àlùfáà a wà yìí. Ọlọ́run nínú àánú rẹ̀. Gbogbo ẹ̀yin láwọn ọmọ wa ní tọ́lọ́n ti dá sọ ọwọ́ bọ̀ tó ti dàbò òpó tí wọ́n ṣẹlẹ̀ sí yàn tí èèyàn fi bọ́ aṣọ ọwọ́ kó lára ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí yàn. bẹ́ẹ̀ tí wàá wo ìjáàbò ti ara yìí nítọ́kàn náà ọlọ́run ọba yóò jẹ́ kó jókòó lọ́kàn yín. nítorí ọ̀pọ̀lọpọ̀ ló lo ìjáàbò sara báyìí tí ò sí lọ́kàn yìí. tọ́jọ́ pé bí tọ́lọ́wọ̀ ọ̀fẹ́ là ń bá wọn àwọn ọmọ èṣù nìyẹn á máa rí èmi àti ẹ láwọ abẹ lọ́rùn ikọ̀ ọtí ẹ lè pọ̀ tó báyìí àbá àwọn ọlọ́run kẹwọn lọ́lọ́run wọn lórí èkó ọmọ nìna ọba ti kú pọ̀ yóò nìna ẹnu èsì ikú ọmọ wọ̀ àbá àwọn adá ni yorùbá wọn ní sẹ́nu bá ti kú pọ̀ yọ wọ̀ wọ̀ láàmú tóbi kò ká má rí ẹlẹ́ à ẹlẹ́ à bátàn sọjí ẹlẹ́ à ẹlẹ́ àwọn ẹ̀tọ́ dáa mà àlèmọ́rì ìwọ lọ́ọ́ wà á lo ìjáàbù ẹ̀mí lọ́jọ́ pé sọ́lọ́ ń fẹ́ òun lọ́ọ́ máa ló ń pa rẹ̀ gbogbo yìí tá a ṣe ọlọ́wọ́ jẹ ká ṣe fún sínú àlìjáná ọlọ́run ọ̀wá wọn tí ò ṣe kò ní jẹ́ kí wọ́n jèrè wa wọ́n ní pé àtúnjọ pàdé bí nínú náà ọlọ́kọ́ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o ọlọ́kọ́ ṣàánú wa orílẹ̀ yìí ọlọ́ba ìmúdó dáadáa àwọn tí wọ́n darí wa bẹ̀ ọlọ́run darí wọn sí dáadáa. àmínà. gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé sí islam ọmọ ẹ̀ka títọ́mọlúwàbí ọmọ ni yóò fi máa lọ wájú tí a fi wẹ́yìn ọlọ́run dàpọ̀ ni wọ́n darí wọn sí. gbogbo tí wọ́n máa ṣe títọ́mọlúwàbí ọmọ ni yóò fi máa wẹ́yìn títẹ̀mí ayé ọmọ yóò fi jọ tẹ́ranko ọlọ́run bá ti darí ọkàn wọn kó mẹ́. ọlọ́run wá